bàbá we are sixty four today kí ni next what next. ẹ eh, di next kò sí ìkòtò tún next náà mo mọ̀ pé mo tún kó mọ́ pósí sí ni kò bí dandan kéèyàn lẹ́mìí kí kòkòrò ewúro kéèyàn lẹ́mìí hàn lẹ́yìn mi kòkòrò mo tún mọ́ pósí sí lójoojúmọ́ mi so ẹlòmílò máa fún mi nílé lága ẹlòmí máa fún mi nílé lórí òòsọ ṣebí yàrá kan ni mo ń sùn gbogbo àwọn tó bá mi gbé náà gbà yín sùn. ẹ̀bọ̀n mi dẹ̀ gbà. mi ò ní ìdí. àwọn tẹ ṣe ẹṣẹ́ fún exodus twenty three verse one to five ó ní ìwọ kò gbọdọ̀ gba ọrẹ ó ní ọrẹ a máa fọ́wọ́ ní ìlójú a tún máa yí ìdájọ́ padà ọrẹ a máa fọ́wọ́ ní ìlójú a tún máa yí ìdájọ́ padà ìyẹn ló ń ṣẹlẹ̀ sáwọn politician wọn náà ti jẹ́ dòdò wọn lè sọ dòdò. so wòlíì tó bá ń gbọ́ ọrẹ báyìí sìn. ẹ kò ní kò níbi kan lọ lọ́rùn. ṣẹ́ṣẹ̀ ni. dábìbọn ọlọ́run tó ràn yẹn kò ṣúrọ̀ kò ṣúrọ̀ lórí ìpè ẹ̀. Alore TV Alore TV nílé ní lókòrè. If you are a prophet, you need to be 24/7. seven Be in spirit. You don't supposed to miss your way for one minute. So that's what God do. Ẹgbẹ́ mi ò lọ́rẹ̀ẹ́, ẹ̀rọ lé èèyàn, ẹ̀rọ àdìsẹ́ ìtìmọ́ èèyàn, mi ò never báyọ̀ welcome. Whatever the Lord is good to me, I Whether you like it or not, anything you're wrong there, ẹdọ́rọ̀ yàn jẹ́ lè yàn ń bẹ̀rẹ̀. Wọ́n ń bẹ̀rẹ̀ ẹni lè yàn fẹ́ I'm a go-getter. I've never missed anything before. Tàbá wo bí kálukú ṣe wá, oníwà sọ, ẹlẹ́yìn sọ, òun náà ni wọ́n ròyìn dáadáa ṣùgbọ́n lójú ọ̀pọ̀lọpọ̀ ń ta prophet yẹn le prophet yẹn burú torí ẹni ò ṣe torí ẹni ò ṣe táwọn yẹn bá ń sọ inú ilé ìpa yín kí lẹ máa ń feel nínú ara yín lọ́hùn. kọ́ máa mi dùn ìbára ayé ìṣọ̀tà rẹ̀ It's better for me to appease the man who sent me to this world than to fear him. Darkness and light are not, they cannot be friends when they brought light, darkness will run under under the what under the couch. Hmm. When they brought light. Ah, Kàmá wò dáadáa nínú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́lẹ̀ tá a máa ń lọ tá a máa ń rí a máa rí èrò rẹpẹtẹ ọ̀dọ́ rẹpẹtẹ kò sílò ẹ̀ ń bí yìí ló fà á. Ẹ mọ̀ fàyẹ́lẹ̀ fún ẹgbẹ́ ọ̀pọ̀ ìpẹ́rùn-ún, tó lè fún mi ní ẹgbẹ́ ọ̀pọ̀ ìṣẹ́ if we are inside the church and I'm befriending three of the young ladies, I'm befriending some people that, that lost their, their husband. Eh, but you add it in Yoruba now. But if you don't mind being barren, there will be a lot of people. But where they saying the truth, you see there's county people there. Few, le mari níbẹ̀. Only, only many are called, but few are choosing. Then when you look at Romans 9, from 26 to 27, 28, he said, If the children of Israel are just like the sand of the babish, he said, I'm only going to save fractional part of them. Dear, la máa gbàlà. So èrò rẹpẹtẹ yẹn kò nítumọ̀ sí yín pé ṣọ́ọ̀ṣì wa kún ọ̀dọ́ ní ọ̀tún ọ̀dún ló sì dọ̀. Jìbìtì ló jẹ́ Ọlọ́run náwó ní jọ́ọ̀ṣì? ebi àwọn kan mẹ mo wọ ẹ máa end up sọwọ kọmitì kan pẹ̀lú ẹ ló máa jí gbogbo owó yẹn ọlọ́run rán yàn pé gbogbo ká gbowó lọ́wọ́ ẹ̀ náà owó tọ́lọ̀ fún ẹ̀ tiẹ̀ ní ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ four litres. four litres tó wà lára. láti náà tó bá ti bẹ̀ sílùú tẹ̀wá wọ̀ alímì mo bá kàn lùlùlù tí mi ò bá fẹ́ fowó mi lẹ̀ fowó mi lẹ̀ irú ẹ̀ ní a lọ by seven o'clock àti fún àwọn èèyàn one thousand take away plastic. oúnjẹ àwọn aláìní. mo tún fáwọn èèyàn ní cash àwọn èèyàn ní cash because wọn wọn ò ní. lẹ́gbàá hmm. kan lè wà náà tèmi náà gbé uncompleted building ní mango tí mo tí mi ò ní lárí tí mo bá àwọn èèyàn gbé sọ́kàwé ìgbẹ́. lẹ́kọ̀ọ́ yìí náà. Eh, mo gbé ọ̀gẹ̀dẹ̀ olóko ìtì ọ̀gẹ̀dẹ̀ wa sọ́kà ọ̀gẹ̀dẹ̀ wa lọ́dún fifty mo fi sórí three acres of land ní Ìkòròdú lọ́rẹ̀ẹ́ nígbà tó gbé everyday is hard labour hard labour hard labour hard labour. iṣẹ́ lẹ kọjú mọ́. Ah, ìjọba rẹ̀ iṣẹ́ o máa fún mi lówó when I finish work you give me money so kò sí jà mi ò lásìkò rí ọmọ pé bá dẹ̀ kówó mi dání má wọ́n ojú sọ̀rọ̀ mi fún mi ò fẹ́ tiẹ̀ má fẹ́ tiẹ̀ but mo lè kó sí nǹkan tí mi ò ní náwó lé lórí ọ̀rọ̀ mi jíjẹ à ń gba ayé kọjá lọ ni mi ò gba ayé sórí náà wọn ní ẹgbà ayé lọ kò sẹ́ni tó lè gba ayé lọ lẹ́yìn tó yà lọ ní ayé ẹ̀ ló wá too much familiarization all the time cause trouble ẹlòmílò máa fún mi nílé lájà ẹlòmí máa fún mi nílé mọ́tò sọ ṣebí yàrá kan ni mo ń sùn gbogbo àwọn tó bá mi gbé náà gbà yín sí. ẹ̀bọ̀n mi dẹ̀ gbà. mi ò ní ìdí. àwọn tẹ ṣe fún exodus twenty three verse one to five ó ní ìwọ kò gbọdọ̀ gba ọrẹ ó ní ọrẹ a máa fọ́wọ́ ní ìlójú a tún máa yí ìdájọ́ padà ọrẹ a máa fọ́wọ́ ní ìlójú a tún máa yí ìdájọ́ padà ìyẹn ló ń ṣẹlẹ̀ sáwọn politician wọn náà ti jẹ́ dòdò wọn lè sọ dòdò. so wòlíì tó bá ń gbọ́ ọrẹ báyìí sìn. ẹ kò ní kò níbi kan lọ lọ́rùn. ṣẹ́ṣẹ̀ ni. dáàmì gbọ́ ọlọ́run tó ràn yẹn kò ṣúọ̀ kò ṣúọ̀ lórí ìpè ẹ̀ ẹ̀ṣù tó máa tajú tó ní tẹ́jú oṣó máa fẹsẹ̀ rìn láti tẹ́jú oṣó wá sí yàrá pàjá sí pákó bus stop tó bá tún pàdé àwọn ọmọ àwọn ọmọ gàfé wọ̀nyí ń ta máa bọ́ gbogbo aṣọ mi máa kó sórí máa fi pósítà síwájú àtẹ̀yìnbí agbádá wọ́n ní mo ti wọ̀ wèrè torí mo fẹ́ mú wálẹ̀ kí tó jẹ́ ìyìn kí tó máa lọ́rọ̀ oṣù wàrà yìí lẹ́kìtì gbogbo ẹ̀ka máa kóṣù káàkiri wọ́n lé níbi tó gbé mi léèrè yẹn. ọmọ you have to know the foundation of what you are doing. bàbá rẹ̀ sixty four today kí ni next what next. ẹ the next kò sí ìwé tó tún next náà mo mọ̀ pé mo sún pọ́nmọ́ pọ́ sísè ni kò bí dandan kéèyàn lẹ́mìí kí kòkòrò ewúro kéèyàn lẹ́mìí hàn lẹ́yìn mi kúkúrú wọ́n sún pọ́nmọ́ sísè lójoojúmọ́ mi so kọ́tọ́ náà bá ní kí n ṣe ni màá ṣe mi èèyàn lé dàgbọ́n mo ṣe yìí. Only when you get to them, don't, don't, don't say oh, this or that. Whatever I put into your mouth is what you are going to tell them. wọ́n nìyẹn Jésù sọ pé ó nígbà tí mo wá sọ́dọ̀ yìí mo wà ní òòrùn ẹ̀ fàṣọpọ̀ ó nígbà tí mo débi pa mí ẹ́ bóyá àti pàdé Jésù lé ní lójú ọ̀nà wẹ̀. àlè sọ ẹ ṣe gan ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ.